تستظلمون ولا تظلمون وإن كانوا رؤساء فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال عسى من قائل يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما أخرج الإمام البخاري وغيره عن أبي هريرة رضي الله عنه قال قال الله عز وجل ثلاثة أخصهم يوم القيامة رجل أعطى ثم بلغ ورجل باع خبر فأكل ثمنا ورجل استعجر أجرا فاستوفى منه ولم يؤتي أجرا اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد أبدأ مولانا وبعدي يوسف ọsọ kùránì kalẹ̀ fánàbí sálàlá àwàlẹ̀ ọ̀sẹ́lá òfin jẹ́jájá ti gbogbo ayé ó kà wọ́n nínú àwọn tó gbà fánàbí sálàlá ọ̀sẹ́lá bá ti gbà fánàbí náà tọ́lọ́mí kúrè náà sábà kalẹ̀ ọlọ́run máa ń sọ fún wa wípé kí a yọ lẹ́bí ní àmọ́ ìtàkùnlá àpàtàkọ́tù wọ́n láti àwọn tó nà bí làwọn àti ìṣòro ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹ fáyọ̀ lọ́wọ́ ọba wa ti bẹ̀rẹ̀ fáyà dé bá yín àti ìgbẹ́jọ́ wọn tó ní ọlọ́run ọba lọ́sọ wọn ní ìlú gbogbo nǹkan káàkiri Islam náà ti bá wa kalẹ̀ àtàwọn àtàwọn ìyàwó ọkọ wa àtàwọn òbí wa àdúgbò àwọn olólùfẹ́ wa ọlọ́run àkóso inú wa. gbogbo ọ̀gá tó bá ti ká díẹ̀ bẹ̀rẹ̀ fún mi ìlànà ọlọ́run ọba ọlọ́run òun ìgbà sí wa. ọ̀gá bí àlàyé káàkiri lọ fún ara wa islam ẹ̀sìn tó pé ni ẹ̀sìn tó yẹ kó gbogbo nǹkan tó wà fẹ́ẹ̀ tó ní fọ́múlà bí àbájá mọ́tò gbé dáàbò tó ní sísẹ́mù òun náà ní dá wàhálà abẹ láàrin àwọn tí ìfẹjẹ mùsùlùmí lónìí wọ́n gbé ìsìláàmù àwọn bíi wọn mọ wípé ẹ̀sìn ilé òun gba wípé òun lè wà ní ṣọ́ọ̀ṣì àmọ́ kò mọ àná ọtí ṣé átà ní ìgbòho wọ́n bá ní ó lẹ́yìn ó lẹ́yìn tó bá gbé wọ́n ti bí lọ́ọ̀dù náà báyọ̀ dámẹ́wàá ṣe ìfẹ́ lọ́rọ̀ sọ́dọ̀ àti máa lọ òun náà wá kẹ́kẹ́ pé kí ìsìláàmù nìkan náà má kọjọ́ ọ̀rọ̀ mọ́ṣáláṣí àmọ́ kí ìsìláàmù ìgbà bẹ́ẹ̀ ìsìláàmù ìgbà bẹ́ẹ̀ ẹ̀ ìjọba bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó bá wà ní ọmọ tó bá fẹ́ ṣe kó pàtàkì lọ́sọ̀ làmà sọ pé ìlọ ọ̀rọ̀ ìlọ إن أصدق الحديث كتاب بالبيت ونرولون وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم بالبيت إلانا وإلانا نبي صلى الله عليه وسلم إلانا نبي إسرائيل سنتون وبانيان إذن بي الله أولا نبي يقول إذن بي يقول لبنى صلى الله عليه وسلم òfin àti báńkì o fúlàní lẹ́yìn ẹ̀rọ náà nípa ẹ̀sọ́ láti ọ̀dẹ̀ máa ń lẹ́bà ní ìgbà àtọ̀rọ̀ bá wọn àdá ìbáṣepọ̀ láàrin ara báwo la ṣe ń tajà báwo la ṣe ń rajà báwo la ṣe ń fi àṣẹ ní ìtajà ní ẹ báwo la bóyá ìsọmọtẹ báwo la bóyá ìsọdà láàmú ní òpónú òfin níbẹ̀ láti àtọ̀rọ̀ bá àtòkòtò ẹ̀ àgbélé àtàdéhùn àti kọ́gánà ìlà táwọn ti gbàgbé àtọ̀rọ̀mpa àti àbúrọ̀ àbúrọ̀ tó sọ pé èrè lò òun ti tó ránṣẹ́ àwọn kùrẹ́ṣì nígbà náà sì àwọn kùrẹ́ṣì wa lọ́sọ́dọ̀ àná sọ́lá sọ́lá onígbà kó sọ́lá rẹ̀ islam fẹ́ gbà àwọn ènìyàn náà nọ wọ́n trọ́ọ̀sì rẹ ni wọ́n fi rán ọ̀pá wọ́n trọ́ọ̀sì rẹ òun ni wọ́n fi rán wá. èmi àti àkọ́jà tí wọ́n pa ìdílé rárá o èmi lára fún ìdílé àrùn èmi àtẹ́sí ìdílé jàǹbá àkọ́bẹ̀rẹ̀ àwa àtàwọn ọkùnrin ìjọ ní kọ́bẹ̀rẹ̀ tá a kọ́bẹ̀rẹ̀ ní níjọ́ tá a kọ́ òun ni wípé gbogbo ẹni tó bá ti kéde ìbá tó bá wá látọ̀dọ̀ wọn tó bá wá gbọ́dọ̀ ti wá aláàjà wọn wá ní. àtijọ́pọ̀. dẹ́sẹ̀ fáwọn fi bọ̀ owó ọjọ́ láàfin mi à èmi ìjàmbá kọ́ba àdéhùn àdílé wọ̀lá àfihàn ìfọ̀rọ̀ ẹ tó bá sì jẹ́ mẹ́sẹ̀ dá ẹni sí ìtàbárawa èdè ìdè ìmọ̀lẹ̀. fọ́nìtì ìdílé fọ́nà sọ́dọ̀ wọn ẹ fàníwákọ̀ àti ìkọlù ìkà ẹ̀rọ àti ìnáwó ìkà bó bá dọ́dọ̀ wọn tó bá já sí ọlọ́kà ló ló já sí ọlọ́kà mi ọjọ́ wọn ní ìgbàgbá ẹ̀ fọ́nìtì ìdílé kọ́mọ̀jọ̀ pé ìfẹ́ àti àjọ̀dí ẹ̀kọ́ di ohun hàn gan-an ní Islam òun ní ó fa àdíìsì tá a máa ń gbọ́ àdídàlà rẹ̀ lónìí àdàlà rẹ̀ lónìí àdíìsì ẹni dáhùn sọ̀tọ́ láàrin àdúgbò lọ sí ìgbàgbà káàkiri àjọ kan wá. tó ṣe pé gbà tó dé tó sọ anẹ́tì nínú olùbíyà gbàgbà tó ti gbà wá ní ẹ̀bùn táwọn fún mi. àárín náà kó gbẹ kalẹ̀ kó gbẹ kalẹ̀ torí pé kìí ṣe léèrè lòlòkó lẹ́gbẹ̀kan lẹ́kùn àwa náà la ṣiṣẹ́ kan lẹ́gbẹ̀kan lẹ́kùn kó mọ wọ́n rí tó o lè fi léèrè eléyìí jẹ́ fún eléyìí jẹ́ ẹgbẹ́ àwa tá a ní náà ló lè fún torí wípé tí ẹni mọ̀ búlọ́ọ̀kì táàrí fẹ́ sọ lónìí pé conflict of interest conflict of òun ni pé kó láti sọ pé ẹni tá a yàn pé òun kó lọ sí kú zakata lè yóò tó wa òun náà yóò débẹ̀ tó wo owó ọ̀hún yá òun kàlí ní mẹ́fà nínú ní mẹ́fà yìí èyí báyìí zàkà yìí òun náà yóò tó wá sílé òkú ọkọ̀ fún lẹ́wọ̀ alẹ́bẹ̀rẹ̀ sílẹ̀ ìtumọ̀ ẹ̀ pé àwọn èèyàn lè fi ẹ̀bùn yìí jíjẹ láti fi ìdíje zàkà tí wọ́n yọ tó ṣẹ̀rí àbúlọ́pẹ̀ àwa lọ́ọ́ ṣiṣẹ́ fún gbogbo ẹ̀bùn dábàá mọ̀ àwọn àwọn ọmọ ṣiṣẹ́ ìwà mẹ́ta àdéhùn ìlú bí àìsàn gbọ́dọ̀ àkà ọ̀nà tó ń tà lọ́wọ́ bí àtúntò àwọn tó bá ti dé inú tó ní ìwé ìsìláàmù ń wọ lónìí tó bá ti wá wù ọ nàìjíríà wá bá sàmù ìwọ kó mọ̀ dàbí èmi àjẹ lájọ kò náà jù kó mọ̀ jọ pé fáìlì ìwọ jẹ́ fáìlì wa ló jẹ́ lára wọn bẹ́ẹ̀ ló tó àrùn wa ànàbí sọ́la ọ̀nà tó sọ̀rọ̀ nígbà bá dé bẹ̀rẹ̀ pé ànàbí sọ́la ọ̀sọ́la ọ̀pọ̀lọ́ wọn wá ọ̀sọ́la àti ìṣòro ìṣàlá bá tó ní ànàkọ́ ìjọba ìgbéyàwó àwọn mẹ́ta kan bẹ̀ tó pé ìjọ ọlọ́run ọba máa dídì àbájẹ tí ó fa àwọn ìdájọ́ òkúta. Gẹ́gẹ́ bí káwọn tó ṣẹ̀ṣẹ̀ ìyàwó àwọn àti adájọ́ ta ló gbẹ́jọ́ rẹ̀ wá sí èdè gangan ní fèsì wọn ní sàlẹ̀ alákọ̀ọ́kọ́ tá à ń gbà pẹ̀lú ọlọ́dún lórí àtọ́ ní ìtọ́ pàtàkì èèyàn tó ṣe yípe pẹ̀lú ọkọ̀ mi ló ń pè ọlọ́run bá tó ń kọjá ní kó ẹ̀ kí ẹ̀ mọ́ta kọ ọlọ́run náà bẹ́ẹ̀ bá fẹ́ ìkan áhà sí àjọ bẹ́ẹ̀ èyí ti islam kì í ṣe lè rárá. kódà ní ọ̀nà mọ́ bẹ́ẹ̀ bá mẹ́ta àwọn èèyàn ti islam bẹ́ẹ̀ ká ṣe tó bá ti mọ̀ pé ìlú lọ́sùn ní gbogbo àwọn òkè àgbélẹ̀ So once I want to do it with you. Ẹni yóò fi yóò wà notified. Ẹ̀ẹ́n ẹ̀jọ̀ mọ̀ wá sọ condition tẹ́lẹ̀ àti ìṣẹ́fẹ́. Àná ọ̀gbọ̀n tó wà fẹ́ ti àwọn ọ̀gá tó o lè kà nípa tó kú gbogbo lẹ́nu. àwọn mùsùlùmí lẹ́wọ̀n ẹ̀ka kéré àwọn alábẹ́tò ní gbà náà ní pé kó sílẹ̀ ìlànà ìdílé ìlànà òde tí ó ní ìbọ̀ ọ̀gbọ̀n. Muawiya ẹni tí sáà sáà sáà sáà Syria Palestine àwọn ọmọ ẹ̀dùn ìṣá ẹ̀yìn òfin tẹ̀ máa ti lẹ̀ náà àwọn ọmọ ẹ̀dùn àti ìlú ìtọ́ ẹ̀ ibẹ̀ ló ti di àjòyè ibẹ̀ ló ti rí tó ibi ṣáàmù ló ló ṣe ẹ̀kọ́ dàpọ̀ ìlú ní àwọn rọ́mà ìtàwọn róòmù ń pọ̀ tó nọ́ọ̀tù róòmù ní ìsirò tabarakọ róòmà nínú àdé àbí ìpèsè tó ṣe pé àwọn róòmà empire ló ń kọ̀ níbi tí empire tí wọ́n náà dé láti ìgbà ní jẹ́ káńtà tó tẹ́lá ti kúrò nínú sáà dáadáa pẹ̀lú ìdílé àwọn olóògùn ìdílé àwọn olóògùn àlùfáà sọ́là tó jagun tàbí ológun ọjọ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ìlà ọ̀rọ̀ wọn. so náà fún àwọn àgbà láti ọ̀pọ̀ náà àìṣe ìwọ̀n àwọn àà níta wọn ti jọ láti wọn. ṣẹ́jẹ́ máa sọ fún ẹ̀mí láàrin èmi àti àwọn oníjà tó mẹ́ta. mẹ́ta yẹn gbọ́dọ̀ pé kẹ́ẹ̀tọ́ bẹ̀rẹ̀ sí yẹ pé ẹ̀mú tẹ́bá pé oṣù kan oṣù kan yẹn gbọ́dọ̀ pé kẹ́ẹ̀tọ́ sí bí ẹ̀fẹ́ pé so that ẹni tẹ́ ẹ lọ́dọ̀ bá jà lọ́dọ̀ nígbà àwọn òde tí kò ọjọ́ òṣù yìí èyí kò tún máa fúláṣì kalẹ̀ ní tó tún kalada ẹni kò fẹ́ súnmọ́ àwọn sáà so that àwọn òrùka wàhálà ìyàwó ayéwà ilé ìjẹ̀dùlá ọ̀hún ìsọ̀ kí ló wá ti ní pé kárígẹ́ lóṣù kan àbúrò mi wàhálà ìyà tí wọ́n fi ìjẹ́ ìka ìdí tí ń súnmọ́ dọ̀ wọn kí dábẹ́ lómi. sódà táwọn lẹ́yìn ó rò pé bọ́yá ó ṣe ní yẹn àwọn òṣùpá ẹ̀ka tó ṣe ní yẹn tó bá lọ́dọ̀ àwọn tán tó sì bá gbé tán pé bẹ́ẹ̀ tẹ̀ múra kú ní ìdàgbà kọ́ ojú ẹ̀ náà wàhálà ìyà ti fẹ́ kó fún àwọn

ní màáwíyà bá ti tó dé àgbègbè àdìsá ló kan ọkọ̀ àbáwọn àtàkùn sí àdìsá àbájá ni ọwọ́ àtìsá ní ìṣòro sí lọ́gbà ní gbogbo sáàtì sọ̀tọ̀ làwọn wípé màkánà lẹ́yìn àwọn wà lẹ́yìn àkọ́wọ́ mi ta ẹni tó bá ti láàrin wọn àwọn ìjọba kọ́lá nìyẹn àgbàlagbà fún òbí tẹ́ bá lóyún fàlà àyẹ̀ṣó ta ẹ gbọ́dọ̀ bí ìmú tàbí ẹ gbọ́dọ̀ ta kókó kan tó ìtàn lẹ́yìn wà láyà ó dá ha pọ̀ ẹ̀ gbọ́dọ̀ fún àtàyà ọ̀rẹ́ àmàlùmá títà ẹ̀mọ̀ ní òkè lẹ́yìn. àwọn ìyá mi gbàgbé àlàáfà wa àbí ẹ̀ lè fa ẹ̀mọ̀ pé òṣèlú bára ní. ìtumọ̀ yóò àdúgbò ìtumọ̀ yóò àdúgbò ìdúró mọ́tò wọn dáadáa tán oṣù kan tó báyìí wà á tà Ah, àtẹ́lẹ́ ìtorí ìjọba tó lọ lọ́ọ̀dá àwọn òṣìṣẹ́ ìlú ọ̀hún ìwé ìrìnkọ́dà tẹ̀lé ó ní máa ń dún yà wípé tí islam bá nínú àwọn títí tó wà pàṣẹ báyìí kí mo fẹ́ lé èdè mùsùlùmí kí ló ní láàrin àwọn mùsùlùmí àti ìjọba lágbájá àwọn ojú bá

ló fi fún èèyàn ní pé ló fi fọkàn rẹ̀ balẹ̀ padà wáyà ní.